express bẹ́ẹ̀ ni ètò tó ń Miliki gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ṣe máa ṣe ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tẹ́ bá ti rí èmi ọmọ yín Olúwatóyè Òkí kí ni kí ẹ máa retí o ìdárayá yín òun ló jẹ mí lógún fún gbogbo ẹyin tó ń pè wá láti bí oṣù mélòó kan tí a ti lọ fún ìsinmi ẹ adúpẹ́ lọ́wọ́ yín ìfẹ́ tí a ní tiwa Ọlọ́run náà ànífẹ́ tì yín o bẹ́ẹ̀ ni láti wákàtí lọ báyìí ẹ máa máa rí wa ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní orí ètò yín Miliki Express ó yẹ kí a bẹ̀rẹ̀ ètò pẹ̀lú ọpẹ́ pàtàkì ní ọwọ́ Ọlọ́run ọba adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun ní ọwọ́ Ọlọ́run ọba mi olúborí àjàborí ọba tó fún wa ní àǹfààní láti lọ láti bí oṣù mélòó kan tó tún fún wa ní àǹfààní ńkọ́ láti padà sí orí ètò adúpẹ́ o adúpẹ́ pẹ́ ọkùn nítorí pé ọ̀pọ̀ ọjọ́ ló má ti rọ̀ tí ilẹ̀ ti fi mù ṣùgbọ́n ọlọ́run dá ẹ̀mí wa sí di ọjọ́ tòní wọ́n ní ẹni tí a ṣe ní oore tí ò dúpẹ́ ó dàbí ẹni tí ọlọ́ṣà kó lọ lẹ́rù ni ìyẹn ló jẹ́ kí n tiẹ̀ fi orin ẹ orin ayéfẹ́lẹ́ kò fi bẹ̀rẹ̀ tó mọ́ ní bí ẹrú tó bá mọ̀ ọ́nú rò kí ló yẹ kó ṣe ó yẹ kó mọ̀ pẹ́ dà ẹ káàbọ̀ lẹ́kọ̀ọ́ sí sí orí ètò wa ètò yín mílí orúkọ tèmi ọmọ wọn nílé òkun ó kún o ṣàlàfíà kẹra bẹ́ẹ̀ là ṣe ń kí ni lílu tiwa ẹ̀yin tèmi nílé òkun wọ̀ pé ẹ ti dá mi mọ̀ èmi náà ni ọmọ bàbá ìṣọlójó likalika ọmọ amẹ́pọ̀ yọrùnù ọmọ alálẹ́lì sọ́kọ wọlé bí sẹ̀pẹ́ igi wọlé bí gẹ̀ǹgẹ̀ ajá ọmọ bàbá ìṣọlójó likalika bẹ́ẹ̀ ni àwọn olólùfẹ́ mi kan wọ́n tún wọ̀ mí sùsù wọ́n ní pé èmi ni ìyálájẹ of theatre ṣàdédé kọ́ ló pè mí ní ìyálájẹ tíátà gbogbo ẹ̀ tó bá ti ń tẹ̀lé ètò yìí lẹ ti mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà gbogbo àwọn ìròyìn lọ́lọ́kanòjọ̀kan nípa àwọn gbajúmọ̀ olóṣèré wa ibi ìbàlẹ̀ tí máa ní àǹfààní láti máa gbọ́ àti wípé àwọn sinimá tó ṣẹ̀ jáde ńkọ́ ẹ wo gbogbo wọn tó ṣẹlẹ̀ ní location gbogbo àwọn ìròyìn tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ìtàgé ní oko eré bíbà lẹ́tì máa ní àǹfààní láti máa jẹ gbádùn rẹ̀ ìgbà kan náà wà tẹ́ pé àwọn sinimá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde àwọn movie thrillers a máa ń fi àfihàn ráńpẹ́ díẹ̀ nínú àwọn sinimá tó ṣẹ̀ṣẹ̀ jáde ní orí ètò Miliki Express tòní yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ má lọ bì kankan ẹ wo ẹ jí o ẹ má sùn. kí tẹrẹ èjì tẹrẹ ètò ńlá yùngbàyùngbà aago máa ń dún tìkẹ́tìkẹ́ ẹ wá káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express gẹ́gẹ́ mo ṣe sọ fún ẹ̀yin olólùfẹ́ wa pé tí a bá padà dé àwọn ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́li ní ẹ̀ka tíátà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mo ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ èmi máa ń ṣe kí ni o máa lọ fetí fílẹ̀ máa lọ gbọ́ gbogbo àwọn ìròyìn máa lọ kó wọn máa lọ yàn wọ́n kémi kí wá ṣe kí ni o máa wá fi wọ́n sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn ọ̀gbẹ́ni Ibrahim Yekini tí gbogbo èèyàn ń pè ní ìtẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan o wọ́n ní ọ̀gbẹ́ni Ibrahim Yekini àwọn ni olóòtú olùdarí eré olóṣèré àkọ́kọ́ tí eré wọn máa kọ́kọ́ ní one million views lórí YouTube ẹ bá mi pàtẹ́wọ́ fún bọ̀dá wa Ibrahim Yekini bẹ́ẹ̀ ni o sinimá wọn Késàrì tí wọ́n gbé jáde a pé láti ìgbà tí aláyé ti ń gbé àwọn sinimá jáde lórí ẹ̀rọ ayélujára YouTube àti ìgbọ́rí kí sinimá Yorùbá kankan kó ní one million views Hmm, sinimá yìí ẹ eh, ẹ eh, ẹ wò ó agbésára fún yín ìtẹ́lẹ̀ àwa gbàdúrà fún yín pé ẹ eh, irú oríire báyìí ò kò ní tán lọ́dẹ̀dẹ̀ yín o lẹ́yìn ìgbà tí sinimá wọn yìí gun orí afẹ́fẹ́ tí ó dẹ̀ gba ó go viral lórí ẹ̀rọ ayélujára gbọ́ pé kí ni bọ̀dá wa ṣe o wọ́n wá fi mọ́tò kan wọ́n fi tẹ̀ ẹ́ ní ìdí yẹn ni wípé hmm, látàrí one million views tí wọ́n rí yìí owó wọlé sí ọwọ́ wọn irú ire báyìí kò ní tán ní ẹ̀ka àwọn olóṣèré wa àmín ìròyìn kejì tí mo mú wá fún yín náà ni wípé ẹ ṣe mọ̀ pé àwọn kan ẹ tó bá ń kọrin wọn wá ní pé ẹ òjò ìbùkún olúwa yóò jẹ́ kó rọ̀ sórí mi nínú ẹ̀ka tíátà òjò ìbùkún olúwa ó máa rọ̀ ó ń rọ̀ fẹlifẹli báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ọdún yìí àwọn ohun rere rere tí ọlọ́run fi ń dá àwọn olóṣèré wa ó fi ń dá àwọn lọ́lá á ó pọ̀ ju àti ẹ̀ lè ká ẹ wá jẹ́ kí n mú díẹ̀ wá fún yín níbẹ̀ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú Bímbọ́ Afọláyan bẹ́ẹ̀ ni o ìyàwó Òkìkí Afọláyan ṣàmọ́ pé ní ọdún tó kọjá ni ọlọ́run fi ọkọ wọn fi kẹ́ wọn ọlọ́run náà fi ìyàwó fi kẹ́ Òkìkí Afọláyan wọ́n ṣe ìgbéyàwó yẹn lárinrin lẹ́yìn tí wọ́n ṣègbéyàwó yẹn tán ní ìbẹ̀rẹ̀ ọdún yìí gbà làkàngbọ́ wípé òkìkí afọláyàn wọn ṣí ilé ilé tó ilé olówó gọbọi ni ọlọ́run fi ta wọ́n lọ́rẹ lẹ́yìn náà nǹkan láìpẹ́ yìí a tún gbọ́ pé ìyàwó wọn wọ́n máa ti bẹ̀rẹ̀ ẹ̀ eh, real estate kan tán bẹ̀rẹ̀ ilé iṣẹ́ yẹn wọ́n tún bẹ̀rẹ̀ hmm, kò tún pẹ́ náà a tún gbọ́ pé ilé iṣẹ́ ìṣaralóge tí ìyàwó wọn ń ṣe náà wọ́n tún ṣí ní ọ̀nà tó tóbi tó tóbi. àwọn nìkan kọ́ o láìpẹ́ yìí a gbọ́ pé orékelẹ́wà olóṣèré ọmọbọ̀ tí Bíọ́dún Ọ̀kẹ́ Owó bẹ́ẹ̀ ni òkí làwọn gan ṣe ilé iṣẹ́ wọn ilé iṣẹ́ aṣaralóge wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ tún kọ́ ilé ńlá kan ilé tuntun kan wọ́n tún gbé business yẹn sí another big level ni o ẹ̀ àbáyín yọ̀. àwọn nìkan kọ́ láìpẹ́ la tún gbọ́ wípé arábìnrin olóṣèré olólùfẹ́ wa Liz Anjorin àwọn náà máa kọ́ ilé tuntun kan ilé tuntun yẹn kì í ṣe ilé kékeré kan ilé ńláńláńlá ni ó wá ní pé àwọn dúpẹ́ ní ọwọ́ ọlọ́run nítorí pé ìgbà kan wà tó yẹ pé àwọn àti màmá wọn wọn máa ń sun ìta ni wọn nínú òjò nínú oòrùn àwọn máa ń sun ìta pé ìyá àwọn tiẹ̀ kọ́ wọn bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní ìyá wọn kọ́lọ́n kó bá wa tẹ́ wọn sáfẹ́rẹ́ rẹ̀ wọ́n ti dolóògbé wọ́n ní ìyá wọn kọ́ wọn bí àwọn méjèèjì ṣe máa wọ́n máa so ìró wọn pọ̀ nínú òjò nítorí kí àgbàrá òjò kí ó má bàa lè gbé wọn lọ wọ́n ní ìyà jẹ wọ́n lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n wọ́n dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ba nítorí pé lọ́jọ́ tòní yìí tẹ́ bá rí ilé ilé funfun tí Ọlọ́run fi ta wọ́n lọ́rẹ kì í ṣe ilé kékeré kọ́ àwọn nìkan kọ́ o àti arábìnrin náà Jọkẹ́ Jígan àwọn náà àtúgbọ́ pé wọ́n ṣí ilé iṣẹ́ tuntun ẹ wo tábáníkà máa ka àwọn ọmọ ní tíátà ní ọdún yìí tí Ọlọ́run ti rọ òjò òbùkún lé lórí ẹ ẹ mi ní lọ lẹ́yìn ṣùgbọ́n mo kàn mẹ́nu bà díẹ̀ níbẹ̀ látàrí àwọn ìròyìn pé ọlọ́run fún ẹni báyìí báyìí nílé ni a tún wá gbọ́ sí ìròyìn ti bọ̀dá wa Múyìwá Adémọ́lá ẹ wo ó go viral lórí ẹ̀rọ ayélujára àwọn èèyàn kí wọ́n congratulation lọ́tún lọ́sìn níwálẹ̀ pé bọ̀dá wa Múyìwá Adémọ́lá náà àwọn náà kọ́ ilé ah, ah, ọjọ́ kejì ni bọ̀dá wa jáde pé rárá o àwọn ò kọ́ ilé ṣùgbọ́n àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún irú rúmọ̀sì yìí bó tilẹ̀ jẹ́ pé rumors wọ́n ní kì í ṣòótọ́ àwọn ò kọ́lé ṣùgbọ́n tí àwọn èèyàn fi ń kí wọn pé wọ́n kú oríire wọ́n kọ́lé wọ́n lọ́n mọ̀ pé àwọn náà dẹ̀ nígbàgbọ́ pé ọlọ́run ó máa ṣẹlẹ̀ fún wọn ní agbára ọlọ́yin náà ti rí pé kí ṣe gbogbo àwọn èrò ìtabárí lórí ẹ̀rọ ayélujára kọ́ ló yẹ ká máa gbàgbọ́ ìgbà míì wà wọ́n máa mú Eh, ìròyìn tó tó tó jẹ́ ọ̀tọ̀ ìgbà míì ìròyìn tí wọ́n ti ẹ̀ mọ̀ pé bóyá ọkọ̀ gbọ́ nǹkan fínrin wá kó gbogbo ẹ̀jọ wọn wá sọ di ìròyìn. ẹ eh, látàrí pé à ń yọ̀ à ń bá àwọn olóṣèré wa yọ̀ ẹ wá jẹ́ kí a lọ ṣèrántí àwọn olóṣèré wa àwọn gbajúgbajà olóṣèré nígbà kan rí tí ọlọ́run ti pè wọ́n padà wá sílé tó ti jẹ́ ọlọ́run nípè olómìdé bákàrè àgbà olóṣèré ó ti pé ọdún méjì báyìí tí wọ́n ti papòdà àwọn ní kọ́kọ́ àtúnṣèrántí yomi ògúnmọ́lá wọn ló ti pé sixteen years báyìí ní ọdún yìí bẹ́ẹ̀ ni o tí wọ́n ti papòdà àwa kí gbogbo wọn pé tọ̀ gbogbo àwọn ìdílé wọn eh, àwọn tó fi sílẹ̀ kí ọlọ́run kó fún wọn ní eh, sùúrù o kí ọlọ́run dẹ̀ bá wa tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rere àmì àṣẹ. ìròyìn tó kù tí mo fẹ́ mú wá fún yín náà ni arákùnrin olóṣèré Yọmí Fábíyì wọ́n ń ta gálà nílùú òyìnbó ṣe ti gbọ́rọ̀ ẹ̀rí ọlọ́run máa jẹ́ ká rí àyípadà sí ẹ̀yìn o àmì àṣẹ o a máa dédé rí Yọmí Fábíyì ní orí ẹ̀rọ ayélujára níbi tí wọ́n ti ń ta gálà ní òyìnbó wọ́n gbé sórí báyìí wọ́n ń ta wọ́n ń ta gálà nílùú ìgbà tá a wá ṣèwádìí pé ah, kí ló dé bọ̀dà yẹ̀mí tẹ́yìn náà bá wo fọ́nrán yẹn láti ìbẹ̀rẹ̀ dé ìparí ẹ̀ ò rí wípé kì í ṣe pé wọ́n kàn déédéé ń ta gálà o wọ́n ní pé àwọn ń ṣe léyìí láti lè ṣe àfihàn sínímà wọn tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n pè ní oníkẹ́ẹ̀dé oníkẹ́ẹ̀dé bẹ́ẹ̀ ni onítorí náà làwọn ṣe ta gálà o káwọn lè sọ fáwọn èèyàn pé ǹjẹ́ ẹ ti gbọ́ nípa sinimá oníkẹ̀ẹ́dé ẹ má yẹ ká gbàgbé wípé láti bí oṣù méjì sẹ́yìn báyìí ni Yomi Fabiyi wọ́n ti lọ fún world tour lórí sinimá wọn Saadat bẹ́ẹ̀ ni wọ́n ń lọ káàkiri Canada ìlú òyìnbó wọ́n kàn gbogbo bó ṣe ń lọ bọ́ẹ̀ lọ́ ṣe ń jù sórí ẹ̀rọ ayélujára wọ́n wá sọ ọ̀rọ̀ kan tó múnú mi dùn wọ́n ní pé láti ìgbà táwọn ti ń ṣe olóòtú sinimá táwọn ti ń produce sinimá wọ́n ní kò sí sinimá kankan tó ti mówó wọlé bí sinimá Sàádàt yìí o Yomi Fabiyi àbáyé ẹ má gbàgbé àwa náà bóun yẹn ṣe wọlé ẹ máa rántí àwa náà. ìròyìn ayọ̀ kan ni mo tún mú wá òkèlè bẹ́ẹ̀ ni Túndé Usman gbajúgbajà olóṣèré adẹ́rìnpọ̀ṣẹ́nu àwọn náà máa ti di ambassador fún eh, communications outfit kan ànípo orúkọ ẹ̀ a bá wọn yọ̀ a kí wọn pé wọ́n kú oríire ò bẹ́ẹ̀ ni o ìròyìn kan tó kù tí mo fẹ́ máa kásẹ̀ abala ìnílẹ̀ ni wípé ọ̀gbẹ́ni Emeka Rollas tó jẹ́ olùdarí ẹgbẹ́ ACSO Actors Guild of Nigeria ìyẹn national president wọn Emeka Rollas wọ́n má ti gbé ìgbésẹ̀ kan o tó ṣe pàtàkì gidi gan wọ́n ní pé láti báyìí báyìí lọ àwọn ò fẹ́ gbọ́ pé àwọn olóṣèré ògo tuntun tó ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ wọ́n ní wọn ò fẹ́ gbọ́ pé wọ́n ṣe audition fún wọn mọ́ nínú yàrá ilé ìtura pé látàrí pé wọ́n ń pe àwọn olóṣèré tuntun wá sínú yàrá ilé ìtura ibẹ̀ ni gbogbo ẹ̀sùn ìbálòpọ̀ àti gbogbo ìwà rádaràda nínú ẹ̀ka tíátà ló ti ń jẹyọ wọ́n ní nítorí náà kọ́ wọ́n ti gbé ìgbìmọ̀ àwọn aṣojú kan lélẹ̀ bíi àwọn ọkùnrin bíi mẹ́jọ àbí mẹ́wàá tó máa wà ní ìdí ọ̀rọ̀ yìí. wọ́n ní àwọn ò fẹ́ gbọ́ pé àwọn olùdarí eré kọ̀ọ̀kan tàbí olóòtú eré wọ́n pe àwọn ògo tuntun sínú yàrá ilé ìtura pé kí wọ́n wá gba script àbí kí wọ́n wá ṣe audition látàrí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti ṣe ìgbìmọ̀ àwọn èèyàn bíi mẹ́jọ àbí mẹ́wàá tí wọ́n ti gbé kalẹ̀ kí wọ́n máa fojú tó ọ̀rọ̀ kókó ọ̀rọ̀ tí wọ́n mú lélẹ̀ yìí o wípé olóòtú kankan tí wọ́n bá rí tàbí olùdarí kankan tó bá pe audition nínú yàrá ilé ìtura tàbí ó ń gba owó lọ́wọ́ àwọn olóṣèré kí ó tó lò lò wọ́n nínú iṣẹ́ wọn wípé àwọn máa jẹ́ kí ó wo ojú òfin o nítorí náà ń kọ́ ìgbésẹ̀ rere tí ọ̀gbẹ́ni Emeka Rollas gbé yìí àwọn èèyàn ti láti kọ sára fún wọn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ògo tuntun tó ń dàgbà bọ̀ nínú ẹ̀ka tíátà tó yẹ pé wọn ò tí mọ ọ̀tún wọn ò tí mọ òsì wọn ò tí mọ bí wọ́n ṣe ń ṣe nínú ẹ̀ka tíátà ni ó jẹ́ pé àwọn olóòtú tàbí olùdarí mi ẹ̀ eh, ni wọ́n ti wọ́n take advantage wọ́n máa pè wọ́n sí yàrá ilé ìtura oríṣiríṣi nǹkan la dẹ̀ máa ń gbọ́ pé ó ṣẹlẹ̀ inú wa dùn mo lérò wípé ẹ ti jẹ̀gbádùn gbogbo àwọn ìròyìn tí mo lọ yàn tí mo mú express ètò tó ń Miliki bẹ́ẹ̀ ni ọgẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bá ṣe máa ń ṣe ní abala lábala abala tó kọ báyìí náà ni movie release àwọn sinimá wo gangan ló ṣẹ̀ṣẹ̀ jáde láti ẹ̀ka tíátà ti Yorùbá ẹ jẹ́ kí n mú sinimá mẹ́ta péré ni mo mú wá fún yín ní ọ̀sẹ̀ yìí sinimá àkọ́kọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ni wọ́n pè ní àwa márùn-ún Wave bẹ́ẹ̀ ni o arákùnrin Yọ̀mí Ṣóyọ̀ǹbọ̀ àwọn ló gbé sinimá yìí jáde àwọn náà dẹ̀ tún kó ipa nínú sinimá yìí ẹni tó ṣe olùdarí sinimá yìí ni wọ́n ń pè ní Lánre Quadri bẹ́ẹ̀ ni o Lánre Quadri àwọn ni dírẹ́kítọ̀ sinimá yìí wọ́n ní sinimá yìí ó dálé lórí ọ̀rẹ́ márùn-ún tó jẹ́ wípé wọ́n múra wọn bíi tẹ̀gbọ́n-tàbúrò bíi ọmọ ìyá kan ọmọ bàbá kan wọ́n dẹ̀ ti ń bára wọn lò pọ̀ fún ọdún pípẹ́ pípẹ́ wá títí tí ó fi wá di ìgbà kan tó yẹ pé eléyìí tó yẹ pé òun ló tutù jù láàárín wọn tó yẹ pé kò kí ń sọ̀rọ̀ jù òun ló níwà pẹ̀lẹ́ jù ẹ̀ ó wá rò wípé báwo ni òun tiẹ̀ ṣe fẹ́ ó fẹ́ ní owó ọ̀sọ́kọ̀ orúkàn ó wá fẹ́ dalẹ̀ àwọn mẹ́rin tó kù sinimá márùn-ún àwa márùn-ún láti ọwọ́ ọ̀gbẹ́ni Yomi Soyombo bẹ́ẹ̀ ni àwọn ta ló kó ipa nínú rẹ̀ Wasila Coded wà níbẹ̀ Owólabí Àjọsà wà níbẹ̀ Abíọ́dún Adébánjọ wà níbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sinimá kejì tí mo mú wá fún yín lẹ́nu wọn pè ní asúré tètè láti ọwọ́ Adébíyí Adébáyọ̀ olùdarí sinimá yìí ni Lánrè Kẹ́ni Lánrè Kẹ́ni bẹ́ẹ̀ ni o àwọn tó wípa nínú sinimá yìí náà ni Ọláníyì Àfọ̀njá Ládì Fọlárin Rẹ̀mí Sùrùtù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ asúré tètè bẹ́ẹ̀ ni wọ́n ní tó bá súré tètè kò ní kọjá ilé ẹ̀ àtẹni tó rìn pẹ̀lẹ́ náà kò ní kọjá ilé bó ṣe rí nínú sinimá yìí ẹ̀yin ẹ̀ sáré ẹ̀ lọ wá ara kẹ̀dẹ̀ wo sinimá asúré tètè sinimá kẹta tí mo mú wá fún yín lẹ́yìn ni wọ́n ń pè ní apani bẹ́ẹ̀ ni Ọlọ́run má jẹ́ ká rí ogun apani o àmì àṣẹ láti ọwọ́ ẹ̀ eh, olólùfẹ́ wa màmá wa madam sajek falsat balógun bẹ́ẹ̀ ni o eh, ẹni tó ṣe olùdarí sinimá yìí náà ni afis balógun àdìó àwọn olóṣèré bíi ibrahim chata ọpẹ́yẹmí ayéọlá mercy àìgbè màmá sajẹ fúnra wọn wà nínú sinimá yìí ẹdọ mọ̀ pé sinimá tí ìyá sajẹ bá ti gbé jáde hmm, ó ń dùn bí oyin ni ṣùgbọ́n mo kàn mú mẹ́ta péré wá fún yín ìyẹn láti fi lè gáàdì bóyá ti bá lọ sọ́jà ẹ fẹ́ lọ ra sinimá kẹlẹ̀ mọ̀ wípé àwọn sinimá bíi àwa márùn-ún apani àti asúrétètè ó wà ní orí ajé báyìí báyìí báyìí ẹ tẹ́ bá ti gbádùn abala yìí ní ọ̀sẹ̀ tó bọ̀ kẹ́ tó pàdé mi níbí báyìí ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí.